أعوذ من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي واجعلني وزيرا من أهلي هارون أخي اشد به أزري واشد في أمري كي نصبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال فادعوا فيك سبلك يا موسى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين وأتموا الحج والعمرة لله فإن أحسنتم فما استيسر من الهدي ولا تحلقوا رؤوسكم حتى يبلغ الهدي محله فمن كان مريضا او به اذى من راسه ففدية من صيام او صدقة او نسك فإذا أمنتم فمن تمتع بالعمرة إلى الحج فما استيسر من الحج فمن لم يجد فصيام ثلاثة أيام في الحج وسبعة إذا رجعتم تلك عشرة كاملة يعني من لم يكن عن هذه المسجد الحرام واتقوا الله واعلموا أن الله شديد العقاب أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم alhamdulillah thumma salatu wa salamu ala rasulillah adá ọpẹ́ tó pọ̀ fún ọlọ́run adẹ̀tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam abẹ ọlọ́run kábàlẹ̀ mójútàwọn ọmọ ọkùnrin tó wà náà olùyẹ abẹ ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo ààrẹ rọmọdọ́nà ó di mẹ́wàá ní òní túmọ̀ ẹ̀rí pé bàbá bá sí nìkan ìdá kan nínú mẹ́ta ó ti lọ lánàá lánàá èèyàn kú ìjẹta èèyàn lọ sọ̀rọ̀ òní olóòlù tá à ń sọ̀rọ̀ àwọn kan ti kú láàárọ̀ yìí àwọn kan ó kú lọ́sàn yìí àwọn kan máa kú lónìí ọlọ́mọ tí ìjẹ tuntun wa kó tó. náà sọ wá kó pàtàkì òun ni wípé kí ni nǹkan tí mo ń ṣe nígbà tí ikú dé orí ìgbẹ́gbẹ́ ikú ṣe kúrò òun ló ká mi mọ́. Orí tí kú bá ti ká lórí pé òun ṣe fọlọ́ congratulations. Ìwọ tí kú bá ti lè ká lórí pé òun ṣe nǹkan tí ọ̀bá ọlọ́run gbàgbé òun jìyà ní ọ̀dọ̀ ọlọ́run ọba àlejò ọ̀la. Ayọ̀ bá bá lọ one ninety five láti last year àṣẹ̀ṣẹ̀ inú akẹ̀rọ̀ ṣùgbọ́n ni àyà yẹn pàtàkì púpọ̀ jù ṣùgbọ́n a ti manage àti parí ẹ̀ lánàá sọ wá rí ibi tá a fẹ́ bọ́ sí ah! wàhálà ìdí mo ṣe ń wo inú mi ń dùn ṣùgbọ́n mò ń bẹ ọlọ́run kó gbàdúrà tá à ń ṣe ń kọ̀rọ̀ lórí ẹ̀ ọ̀rọ̀ ajì òun la fẹ́ bọ́ sí ọ̀rọ̀ umura òun la fẹ́ bọ́ sí nínú àdíìsì ẹlẹ́ẹ̀kejì àtàdíìsì ẹlẹ́ẹ̀kẹta nínú àrùbà yìí náà náwà wíjà àdíìsì méjèèjì yìí wọ́n sọ nípa àrùkánù Islam wọ́n sọ nípa kíni arkanul Islam five pillars of Islam àdífì ẹlẹ́ẹ̀kejì làdífù Jibril Zainabu àdífù kíni Jibril Abdulwari fọ́nbá ní lọ àdífù kí mo pè Jibril ẹ ti máa kọ́ nínú Islamic studies ibẹ̀ ni àáfàá wa Umaru ọmọ Khattab ọlọ́mbà ni yọ́nú sí wọn wọ́n láwọn jókòó jọ kan báyìí máa nahnu julusun inda nabiyyi sallallahu alaihi wasallam dhata yawmin iditola alayna rajulun shadidu bayadi siyabi wàṣẹ̀dídù sàwádìí ṣàárì sọ́ra di ìfì yẹn ọkùnrin tó yọ sí wọn yìí ọba jókòó ọkùnrin ìṣẹ̀dídù bàyà lè fi hà aṣọ rẹ̀ funfun irun orí ẹ̀ dúdú. wọ́n rí àpẹẹrẹ arìnrìn àjò tọ́sílẹ̀ bá jẹ́ traveller bí ike orí rẹ̀ ó ti ta kókó bí ike orúkọ ó ti bò ó rápẹẹrẹ ìkankan mọ àwọn sàbí ọmọ wá ọba jókòó ti fa ìlà fa asnada rúkúbà tẹ́yìí ìlà rúkúbà tẹ́yìí ọba mú orókó ẹ̀ ọkùnrin bá wọlé yìí ó ṣe kí ni ó mú orókó ẹ̀ ìtumọ̀ méjì làwọn àfáàfọ́ ṣùgbọ́n kan bẹ̀ ló lọ ìtumọ̀ àkọ́kọ́ orídọ̀ mi rú rùkùbàtà iyì ìlà rùkùbàtà iyì sọ́rọ́ àwọn àlàyé tá à ń ṣe fún ìwé èyí tọ́lọ́mbá ní kí wọn náà ó ti mú ó ti di tiẹ̀ nìyẹn báwa náà ṣe mú lọ́dọ̀ àwọn àfáà wa nìyẹn nígbà kan kọ́ wa láwọn àdéhùn ìtumọ̀ àkọ́kọ́ ni pé ọkùnrin ó forókún ara rẹ̀ kó orókún ara rẹ̀ ó fi orókún rẹ̀ orókún right ọ̀sáwọn tí ń jẹ́ orókún ní ó fi ní rẹ̀ right ní ó fi tọ́ọ̀chì left ni ìtumọ̀ àkọ́kọ́ nù kò lọ tó kò correct tó èwo ni túmọ̀ tó wá correct torí ń tọ́ ṣẹlẹ̀ ìlú jáàmà pé túmọ̀ kejì tí mo fẹ́ sọ ìlú correct ó wá fi orókùn rẹ̀ ká orókùn tànábí sallallahu alaihi wasallam wàwádọ́à kàfẹ́ aláfàkìdáyìí ó fi ọwọ́ rẹ̀ létà ànábì torí lọ́jọ́ kẹrò pé ah, irú èèyàn wò lélẹ́yìn ànábì tá a máa ń gbé gẹ́gẹ́ wọn ọmọ gbé tíṣà àáfà ustaz sheikh ẹni tó já àáfà àáfà ànábì ni nínú àdíìsì yìí ọwọ́ awa bí ọmọ aléèké wàhùwà mudarris sórí wọ́tọ̀ ọba jẹ́ akẹ́kọ̀ọ́ ọmọ ànátù àtọ̀rẹ́ rẹ̀ sẹ́ǹgbálà yá àdíìsì lọ kálukú ojókòó dáadáa láì farakóra kí ni tó ṣẹlẹ̀ ọwọ́ béèrè béèrè ọwọ́ gẹ́gẹ́ bí ẹni tí ò ní mọ̀ àṣejọ́ míì tí wọ́n gan bá ní mọ̀ yóò bọ́ sọ pé tá a bá yó ká pánú ká ṣe bí ẹni tẹ́ bí pa torí àwọn tí orí nǹkan jẹ òun làáfà àtọmọké wo ọwọ́ afẹ́ kọ́ ànábì àti gbogbo wa lẹ́sìn ọwọ́ aṣe bíi student fa àkàbírí ní ánìlì Islami, ó rí pàdé ìsì yìí gùn àwa sórí ni ìwọ tó ọba jọmọ ilé o gbogbo àdìsí náà wà ọyẹ kọ wà lórí ẹ àdìsí náà wà ọyẹ kó ṣe kí ni o ọyẹ kọ wà lórí ẹ ọlọ́run bá ní sàùsáàsù wa lẹ́sàn rẹ̀ àwọn náà jẹ́ ká a sórí ìgbà ń lọ ilé kí ó tọ́ ọ̀bà ha ọ̀jẹ̀ ìyà ìwọ tí wọn náà wá jọmọ ilé kí ó àǹtí àṣìṣà ọlọ́run gbà ìwọ tó ọba jọmọ ilé kí ó tọ́ ọ̀bà mọ gbogbo àbíìsì láyé rẹ lọ àbíìsì náwà wà tọ́lọ́run ní káwa náà lásìkò èmi náà organize náwà wí class tọ́jẹ́ pọ́ sọ́ọ̀sẹ̀ a máa ṣàlàyé ó sì lè mọ́jọ sọ́ọ̀sẹ̀ gan a kẹwàá àwọn tọ́lábátulẹ̀ ìl ọmọ pé mo ti kọ ìwé lórí ẹ̀ mo ti kà ìmọye sẹ́rí lórí ẹ̀ a kẹwàá ẹ̀yìn student tẹ̀ bá serious ó lè jẹ́nu ọlúdé kálujọ́ mẹ́ta péré àbọ̀sẹ̀ kan ṣùgbọ́n àárín ọ̀sẹ̀ kan wọn ò ní lọ bòmí ibẹ̀ lọ wà Zainabu àti Ramat continue ibẹ̀ ló wà sọ̀rọ̀ mi yà bí òye ọ ọmọ asórí aṣọ ìtumọ̀ ẹ̀fọ́ ó di tiẹ̀ náà àwọn àfáà máa ń káwọn ọmọ akéwọ́ lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ láwọn àlúmẹ̀ lágbàáyé nínú àdíìsì yìí òun lànàbí wa Muhammad sallallahu alaihi wasallam ọwọ́ aṣọ tí ń jẹ́ òpó Islam márùn àdíìsì tí máa mọ̀nà wà wípọ̀ tẹ̀lé àdíìsì ẹlẹ́ẹ̀kẹta Abdullahi ibùnà Umaru lọ́gbà wa bàbá gbà kan wá ọmọ ṣe kí ni o ọmọ gba ìkan wá bàbá ṣe kí ni bàbá gba ìkan wá ọmọ náà gba ìkejì wá òpó ìsìláàmù náà ni wọ́n á máa gbọ́ bí tí mò ń lọ lẹ́yìn ìgbà téèyàn bá ti jẹ́rìí pé la ilaha illallah Rasulullah sallallahu alaihi wasallam ìrún lọ́kàn kí lọ́kàn lẹ́yìn eléyìí ìrún kéèyàn máa kí o lẹ́yìn ìrún lọ́kàn àwẹ̀ ọkàn zaka ọkàn ájì ṣùgbọ́n náà àwọn àdísì tí mo sọ ìmí tó bá mi níbòmí ìsàká ṣáájú àwẹ̀ kódà níbòmí wọ́n gbé ájì ṣáájú ṣàkà ṣùgbọ́n tọ́ka àwa sọ̀rọ̀ mi yé ájì sáré nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí tó wá òun ní nọ́mbà five kí ló wá jẹ́ wọ́n fi sí nọ́mbà five ìwọ tó o fẹ́ lọ ájì ìmọ̀ọ́nì rẹ gbọ́dọ̀ dúró déédéé ọ gbọ́dọ̀ dé káàbà kọ́ wá débi òkè àràfà wàhálà ìta ńgbà tá à ń ṣe ájì lọ́wọ́ a rí èèmọ̀ pé ah àṣẹlẹ́bọ́ pọ̀ ní àwọn tó wá sí ájì kìí sáwọn yóò lóòsà ó kìí sáwọn olóòkè ìbàdàn ó àwọn mùsùlùmí tá a jọ ń kírun tó jẹ́ pé mùṣìríkù náà húmọ́ ẹlẹ́bọ ni wọ́n wọn ọmọ tó máa ta òyìn nígbà tí èèyàn bá débi alọ́ọ̀ṣẹ́ ziyara òkè údù àwọn èèyàn wá ń fi bóyá bí permanent marker àbí marker kọ́ bàbá rà sí yìí owed me ten million pay it ẹlòmíì ọkọ pé òun nídìí ọmọ àwọn èèyàn wa ń kọ oríṣiríṣi nǹkan sára àpáta elder ṣèkọ àpáta ò lè ṣe nǹkan kan fún ọ òkè lásán ni àràfà gbogbo àràfà èso òkè òkè díẹ̀ ló wà ń bẹ àwọn ilẹ̀ ẹlẹ́pẹrẹsẹ pọ̀ ń bẹ ṣùgbọ́n òkè lọ sọ̀rọ̀ à ń di àárọ̀ fà gbogbo ibẹ̀ náà ni ẹlòmíì lè wà lókè ẹlòmíì lè wà lẹ́ẹ̀lẹ́ lókè àràfà àwọn èèyàn tó fi máka wọ́n tó fi kọ́ nǹkan lọ rẹ́rẹ́rẹ́ i need house ẹlòmíì ọkọ̀ tiẹ̀ french àwọn èdè míì bẹ́ẹ̀ tán fi kọ́ kìí ṣe nàìjíríà nìkan ẹlẹ́bọ̀ wà ẹlẹ́bọ̀ ọbẹ̀ nílùú ègbò náà ọbẹ̀ french wọ́n ti nàìjíríà ìbọn jù àwọn èèyàn ọmọ wa kọ tí wọ́n ní sáré òkúta sókúta lè ṣe tá a nídìí ẹlòmí òde òbí sàfà àti mọ́ríwà ọ̀tọ̀ ni tí ọmọ sọ kó boraja ní ọmọ sọ́mbẹ̀ wọ́n bí tán lọ fi ájì sí ìmọ̀nì rẹ gbọ́dọ̀ pé ìrun rẹ gbọ́dọ̀ máa lọ déédéé àwẹ̀ rẹ ọgbọ́dọ̀ ní klec tó ọba lówó lọ ọgbọ́dọ̀ láwọn ọgbọ́dọ̀ yọ zaka ọgbọ́dọ̀ yọ kí mo gbèrò zaka kó tó wá ka hajj àfọwọ́ ibnu kathir ọlọ́mbà ni yọnu sí wọn wọ́n ní làmọ́ dakarọ̀ tààlà àhàkámọ̀ síyámi wà átọ̀fà bìdíkìrì lè jihadi ṣàrọ́à fi bàyá nílè mọ́ná síkì fa àmọ́rọ̀ bí ìtìmọ́mì làhájì wà lórí múrátì nígbà tọ́lọ́run ọba àlejò ọlá sọ àwọn àdájọ́ àwẹ̀ rọ̀mọ̀dọ́ náà tán nígbà tí ọlọ́run ọba àlékè ọlá tó sọ ìdájọ́ àwẹ̀ rọ̀mọ̀dọ́ náà tó sọ tán ó rí pé wọ́n tó bá wà ní last year tẹ̀síìrì last year ibẹ̀ láti ka kùtìbà àlékún mọ́ sí yáàmù láti one ìlàbádé one tọ́lọ́ níwáyé bá sàálákà ìbádìí àná táwọn ẹrúsìn rẹ tí wọ́n bá ń béèrè nípa mi sọ fún wọn pé mo súnmọ́ wọn jù ká sanrun wọn lọ mo máa ń jẹ́ pé àdúrà ẹ̀ tó bá pè mí ìdáàdà á ní nígbà tó bá pè mí ọ̀rọ̀ àwẹ̀ la sọ tó pọ̀ jù ní last year ọ̀rọ̀ àwẹ̀ òun la tó pọ̀ jù ní last year nígbà ọlọ́run parí ọ̀rọ̀ àwẹ̀ ọwọ́ á jihad pé ká náwó wa sójú ọ̀nà jihadi ojú ọ̀nà ọlọ́run gbogbo tí ọ̀jẹ̀ kọ́lọ̀ wọn máa yọnu sí wa ká sì má fa wàhálà fúnra wa ọlọ́run wa sórí ájì àti umura ọlọ́run bọ́ sórí ni o ọbọ̀ sórí igbó láàṣẹ parí iṣẹ́ ájì àti umura àfáà ní wàgọ́ irú síyáàkì ìkìmọ́lù àfọ̀álì ìmọ̀ báadà ṣòro fi ìmọ̀ sórí tọ́hàn nínú àyàtà adé àyà 196 ìtọ́hàn bẹ̀ ni wípé ọlọ́run fẹ́ ká pé iṣẹ́ ájì àti wúmúra so rọ́pọ̀lọpọ̀ ọwọ́ tó jẹ́ student o lè má ti lọ ájì lọ́dún yìí ṣùgbọ́n tó o gbọ́ láti secondary school àbí wọ́n tó jẹ́ staff

ẹ̀dí èsèpọ̀lọ̀ ọrọ yín kìí ṣepọ̀lọ̀ ọgbóra kìí ṣepọ̀lọ̀ sí rádaràdà ìwọ gan mọ̀ pé lọ ìwọ pé gbígbà àdúrà ń bẹ hajj bó ṣe ń bẹ ní nàìjíríà náà ṣùgbọ́n ó yàtọ̀ wọn ọba ọlá ó wá ń tún àwọn iṣẹ́ wo tá a bá ti a gbọ́dọ̀ ṣe àkíyèsí ẹ̀ dáadáa tá a bá ṣàkíyèsí àwọn iṣẹ́ yìí òun ni ájì wọ́n ò sì jẹ́ pípé sórí nínú tó máa ń ṣẹlẹ̀ àwọn tí wọ́n máa ń lọ sí ájì ní Nàìjíríà Ọlọ́run ni kó ṣàgbà wọlé ta ni kó gbà wọlé o Ọlọ́run وأتموا الحج والعمرة لله فإن أحصرتم فما استيسر من الهدي فإن فما استيسر من الهدي ولا تعلقوا رؤوسكم حتى يبلغ الهدي محله فمن كان منكم مريضا أو به أذى من رأسه ففدية من صيام أو صدقة أو رسل فإذا أمنتم فمن تمتع بالعمرة إلى الحج فما استيسر من الحج فمن لم يجد فصيام ثلاثة أيام في الحج وسبعة إذا رجعتم تلك عشرة كاملة ذلك لمن لم يكن أهله هذه المسجد الحرام واتقوا الله واعلموا أن الله شديد العقاب náà tó wọ́lọ́lọ́ yìí tá à ń ṣe lọ àwọn èèyàn wa ní nàìjíríà àwọn ibi tí wọ́n fẹ́ ká dé àwọn nǹkan tán fẹ́ ká ṣe tíṣẹ́ ájì wa fi máa gbé òun èyí ṣe ọ̀pọ̀lọpọ̀ ìyẹn ló fà tí dádì rẹ bá fẹ́ lọ hajj àbí mọ́mí rẹ kán wo ilé iṣẹ́ tó jẹ́ pé àwọn àfẹ́ ẹni ọlọ́run àwọn àáfà ẹni ọlọ́run làwọn tí ó lè gbé wọn jẹ́ fún ọlápẹ̀rẹ̀ mẹ́ta àpẹẹrẹ alákọ̀ọ́kọ́ tá a bá ń ṣe ájì lọ ní yọmù àrọ́fà wọn fẹ́ ká kú láràfà ilá bá dàgbùrú bí ṣàmúsì ìgbà tó bá di wípé oòrùn wọ̀ ìgbà tó oòrùn bá wọ̀ níjọ́ àràfà tí mọ́gíríbì ti tó ńlá kúrò làràfà a sì gbọ́dọ̀ kí mọ́gíríbì làràfà ara ṣe ájìmọ̀ ń sọ fún ọ níjọ́ àràfà gangan ìjọ́ ájìnú yọ́mọ̀ làájìlẹ̀ akíbárí gbogbo àwọn alálàájì á wà làràfà látàárọ̀ a wà gbọ́dọ̀ kú àfikún ọwọ́ ṣùgbọ́n tóòrùn bá ti wọ̀ yẹn èèyàn bíi four million afẹ́ kú níbì kan níbo la wá ń lọ Muzdelifa Muzdelifa yẹn kò jìnnà sáráfà káníjọ́ tí ò sí ájì ni tí mọ́tò bá fẹ́ gbé yẹn ó lè mọ́ ju méje lọ sí mẹ́wàá ṣùgbọ́n tó bá ti dàsìkò ájì. Your wá there will be a traffic a serious traffic àwọn ìyá àgbàlagbà wa ṣe ájì bàbá àgbàlagbà wa ẹlòmíì tí èsì àgbàlagbà tó yọ ọkàn tí ò lè rìn pọ̀ tó yẹ pé tí ọba ìrìn ìṣẹ́jú méjì yóò ṣe kí ni yóò ti máa mí ẹlẹ́ẹlẹ́ yóò ti máa mí ẹlẹ́ẹlẹ́ wọ́n ti wá létò àwọn bọ́ọ̀sì bọ̀gìnì àwọn iléeṣẹ́ alálàájì àwọn náà máa ń ní tiwọn àwa bí ìrè àwọn sọ pé wẹ́ẹ́ wọn gbé wọn tó yín sọ apáde muslim fa wọn máa wọ ẹ̀rọ àkọ́kọ́ o àwọn kan bẹ torí pé tá a bá dúró dégbà tó rùn bá wọ èrò tí wọn máa lọ muslim fa ó ti pọ̀ jù àwọn wà kó lára fa ṣáájú kóòrùn tó wọ àwọn tó bá ṣe báwọn wọn ṣe dáadáa. wọn àpé iṣẹ́ ájì ìgbà tó rùn bá wọ̀nà tó ní àpò lára fa èyí ò dẹ́ka àkọ́kọ́ ìgbà táwà lọ sí ájì èmi ògùn mọ́tò dị ní ìrìnsẹ̀ ìmì àtọmọ ìyá mi tájọ wà papọ̀ ló máa ń ṣe dáadáa fún afa wà láyà inú wa wá dùn ọ̀dọ́ làwọn fi ṣe yìí bá a ṣe wá àrẹsẹ̀ lọ ọlọ́ba ti sọ ìjọba Saudi àtàwọn ọmọ Saudi tí wọ́n yàwó tí wọ́n sá wọn bó o ṣe lọ lójú ọ̀nà ìbọ́lá àwọn tí wọ́n fọ́ ọ ní tẹ́kù ọ̀tà àwọn tí wọ́n mọ̀ fún ọ ní èso dàbínú àwọn tí wọ́n mọ̀ fún ọ ní ọ̀gẹ̀dẹ̀ sọ̀rọ̀ mi yé bá a ṣe wá rìn lọ oríṣiríṣi nǹkan ni wọ́n ń fún wa bá a ṣe ń lọ ìdùnnú gan tí ń bẹ lára wa kò jẹ́ àmọ́ bí a ti ẹ̀ rìn àwọn kan ó rìnsẹ̀ sọ́ra tàwa tá a rìnsẹ̀ àtẹ̀yìntẹ̀ ẹ̀wọ̀ mọ́tò ládàkà náà ó sì lè jura wọn lọ ṣùgbọ́n tó pàtàkì ni pé ẹ jẹ́ kó ìrànwọ́ lára fà kẹ́tó máa lọ àwọn Yorùbá wa kan bẹ òun ní wọ̀ wọn ó ti tètè kó lára fà wọn fẹ́ kí ó dọ̀ kó ṣe kí o kó máa wọn àpèsè àjùbà ẹlẹ́kejì ara pípẹ́sẹ̀ ájì òun ni ká sùn ní Musdalifa sórí Musdalifa èèyàn kààyè kan níbi kò ní ọjà bá bẹ̀rẹ̀ mùsùlùmù mọ́sálà tó lè yé wọn sọ pé mọ́sálà tí wọ́n fi ń pe àdúgbò wa yìí àdúgbò kan ní maka nìyẹn mọ́sálà wàláì àdúgbò kan ní maka òun ní jẹ́ mọ́sálà àwọn bàbá dáadáa yé lọ́hùn tán lọ tí wọ́n tẹ àdúgbò mọ́sálà wọ́n ṣe fún lóókọ mọ́sálà ìlú ti lóókọ inú ọ̀mà bíi kírísítẹ́nì bá bí irú chọ́ọ̀chì tó wà ní junction muslim ládùúgbò wa chọ́ọ̀chì ó wà ní junction muslim ó wá the early evangelical church odinjo mo ní mútu bìgẹ́ẹ̀dì kan ọ̀ọ́yá lọ dìmọ́ transformer àdúgbò wa muslim ọ̀sà kórìíra àwa mùsùlùmí ẹ wàá sọ pé kírísítẹ́nì they are tolerant they are highly intolerant èèyàn dá ṣọ́ọ̀ṣì ilẹ̀ sí ojú ọjà muslim àbẹ́ẹ̀rí ẹlímù ẹlímù ọwọ́ akọ odi ijó gbogbo àgbàdo kọjá ìsàmù rẹ̀rìn níbẹ̀ ìbínú ìsìlámù ní ọ̀pọ̀ o ṣe lọ dá ṣọ́ọ̀ṣì ilẹ̀ sí yànà ṣọ́ọ̀ṣì mọ̀ ń lọ bí ẹ̀yànà ṣọ́ọ̀ṣì wà sọ́tọ́ọ̀sì kẹ́mẹ́bà ṣọ́ọ̀ṣì níbi à muslim àmọ́ pé èsè mùsùlùmí ọ̀dọ́ ọlọ́run ni ọ o tún wá kórìíra wa débi oko àdúgbò ọba tó yọ mùsùlùmí kò ní chọ́ọ̀chì tó wà ní junction muslim mọ́sálà náà gbogbo ẹ̀yìn tẹ́wà mọ́sálà ẹ̀yà yọkù àdúgbò kan mọ́kà òun ni mọ́sálà tó sí ibẹ̀ lòtẹ́ẹ̀lì débi gbé wà hayu mọ́sálà eré àmọ́sálà làtọ́ ní mọ́sálà ò jìnnà sí káàbà tó sí káàbà nílẹ̀ èmi dé mọ́sálà ń bàbá lọ sí àdúgbò kan ní jẹ́bẹ̀. àwọn tá a bá wà lọ sí ájì Mùsdẹ̀lífà ààyè kan ní jẹ́bẹ̀ wọ́n fẹ́ ká sùn ọmọ táwọn alálàájì ní ìmọ̀ ṣe táwọn ti wá torí pé Mùsdẹ̀lífà yẹn jẹ́ sọ tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ fún ìta ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ alálàájì máa sùn over ninety percent àwọn tó lọ sí ájì torí kò sóòtẹ́ẹ̀lì bẹ́ẹ̀ kò sí tẹ́ǹtì bẹ́ẹ̀ mọ́sálásí tó wà bẹ́ẹ̀ ojú bí ẹyọ kan méjì lọ mọ́sálásí tó wà bẹ́ẹ̀ yẹn tóbi ọlọ́run ní kémi àgbọ̀rẹ́ mi ọ́n láǹfààní nígbà táwa lọ sí hajj àwa rìnsẹ̀ ni eegun ọ̀dọ́ ń bẹ lára wa àwa wà nínú àwọn tó jẹ́ pé asàlùwàlà musdel fàyẹlẹ́ ti lọ kí mọ́gíríbì àti ṣáì mọ́gíríbì àti kéde òru ṣáì ibẹ̀ awa kí mọ́gírídì àti ṣáì nínú mọ́sálásí ayé àti gbàgbé oúnjẹ ìwọ̀nba táàfi panu táwọn tó kó wa lọ́ti fa àti àmúdájú ìtawà náà ló pa àfikún àdídíkún ayé àpanu àwa sùn mọ́sálásí torí páwà tètè dé ó dọ̀kọ̀ mẹ́sẹ̀ àwọn tó wọ mọ́tò gan àwa ṣáájú wọn dé ló sẹ́ ìfà ṣùgbọ́n pọ̀lọpọ̀ alára yìí ìta tó jò bá rọ̀ yọ lọ lé lórí tí yèyè bá jábọ́ yọ jábọ́ lé lórí ìtò fọ̀bí ẹni yẹpẹrẹ ní ọ̀nà tó bá ń ṣe lọ. ṣùgbọ́n tó o bá ti ṣe lọ́ọ̀pẹ́ o ti dẹni àpọ́nlé olùlọ́wọ́ ẹ̀rọ èèyàn dẹni èèyàn dá lápàlẹ́ lọ. èèyàn bá jẹ pẹ́sidẹ́ǹtì nàìjíríà kọjá gọ́ọ̀nù àfi tó bá ráyè lọ mọ́sálásí lókùn ta ni gbogbo wa máa wà ẹ̀ lásọ̀ ájì wà àwọn tó wá jáwọ èèyàn wá nàìjíríà àwọn kàkúpá wọn ń sọfà àwọn òfin sọfà ìfẹ́ dákọ̀ kánú ilé iṣẹ́ ọmọ tá máa ṣe wọ́n wà á fi ẹ̀gbẹ́ lélẹ̀ mọ́sẹ̀lífà wọ́n ní sọ̀lọ́dọ̀ rẹ mo ti sọ ọyẹ yìí jàmọ́ ẹ̀yìn náà ẹ̀fẹ̀gbẹ́ lélẹ̀ ẹgbọ́wọ́ yín légbè mọ́sẹ̀lífà á ti sọ wọ́n bá tún dìde wọ́n lọ sẹ́ńtà nàbí sọ torí wípé máa gbọ́ mi dáadáa mọ́sẹ̀lì fọ́ọ̀rù ní tẹ́ǹtì múnà níbi tí gbogbo àwọn aláàjì ti máa ń lo ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ tẹ́ǹtì wà mí ibẹ̀ ìgbádùn ní fáwọn wa àtọwà bẹ́ẹ̀ chájì so ọ̀pọ̀lọpọ̀ wọn wà ní sun mọ́sẹ̀lì fa ìwé ni wọ́n lọ sùn nínú torí pé wọ́n rí pé ibẹ̀ kèése ilẹ̀ gbáǹsásá wọ́n ti ṣe tẹ́ǹtì tó lọ rẹ̀rẹ̀rẹ̀ wọ́n máa wò o nínú súnà oṣù mùsàlìfà òkò wá gbọdọ̀ kú o ilá bàdà tùlú ìṣàmúsì ńgbẹ bá kásùn bá àtàn ẹ bọ wá sàṣìkà ẹ mọ tọrọ orí ayé àtọ àfà nígbà tó òrùn bá wá yọ ọhún a wà kúrò ní mustapha tá a bá ti wá kúrò ibo là ń lọ à ń lọ jámúrà ibo ni mo là ń lọ à ń lọ jàmúrátù so orí jámúrà yẹn ibẹ̀ la ti máa ń ju òkúta ọlọ́run jẹ́wọ́ náà ò débẹ̀ o àwa ti dé gbogbo ọlọ́run jẹ́ àtúnlọ lọ́dún yìí o so orí gbàgbá wa ju òkúta tó ń jámúrà o. a wà ṣẹ̀ṣẹ̀ padà sí mìíràn ètí ìsọmọsẹsẹ àjìdá òmọkẹ ń tú lọ ní o wà á ti múlá hajjá wàlẹ umrata lillah Ọlọ́run ní tẹ́ ẹ bá fẹ́ ṣe àti umura ẹsẹ̀ ájì yìí kó pé pérépéré ẹsẹ̀ pérépéré àti mú al-itmam asáwọn èèyàn kan bẹ wọn ó ṣe ájì wọn bìjú ní ìtìmáàmì yìí wọn à ní pèsè ájì yẹn àwọn kan dẹ̀ ń bẹ wọn á ṣe úmúra bìjú ní ha wọn ní pé iṣẹ́ úmúra yẹn. ìwọ́jà máa bà lọ wá àti mọ̀lá ajá wálé ọ̀rọ̀mọ̀rọ̀ tàlélà sọ wá rí àṣẹ ajá àti umura kò tó gangan Àfikọjá kọjá sí wípé lílá ibi tá a ti dúró lónìí náà nù a máa tẹ̀síwájú jọ monday àìní tẹ̀síìrì sátidé àti sunday monday to friday mọ̀ wá wọ̀ nǹkan o ọlọ́run ní tẹ̀ bá fẹ́ ṣe ájì ẹ má ṣe nítorí ká ẹ lọ́rọ̀ yín ẹ má kà ó ẹ má ṣe nítorí ká ẹ lọ́rọ̀ yín ẹ má kà ẹ má ṣe múra nítorí sábàkà nẹ́ẹ̀tì ẹ má ṣe ájì nítorí táìtù ó kọ̀ mí kàn ẹ̀ fàlájìsì ni wọ́n ní ká pa àwọn Mr. Rasheed Ashe am I not a Mr lẹ́nu láyé ẹ mẹ́pẹ́ mi ní mi sàmọ́ láyé yín alhaji alhaji asheikh alimotomtom ẹlòmíì ti ya ó ti ya dìgbòlugi nítorí táìtù àtòlí ah, mo ti lọ sí ájì ẹ wà ní pèmí lálàjà ẹ ẹ yà lájà ẹ ti yẹpẹrẹ ẹ nínú yẹn wàláì bí mo ṣe wáyé tí n bá ń lọ tó bá ń pe àlàájì kèé wá sí mi lẹ́mìí pé náà ń pè é torí pé àkọ́kọ́ téèyàn mẹ́wàá bá pè mí mẹ́sàn-án àbọ̀ wọn à lè pè mí lálàájì ustaz ababu anas wọn èè pè mí lálàájì àwọn tí màá pè mí ẹ má bínú kọ mọ́ mi là èmi ọlọ́ọ̀ṣẹ́ á kì í torí táìtù tí wọ́n bá pè ọ́ lálàájì ọ̀ lẹ́sẹ̀ ẹni tó pè ọ́ bẹ́ẹ̀ kọ́ lẹ́sẹ̀ ṣùgbọ́n èyí tó burú ni kọjá pé tí wọ́n bá ti á pè ọ́ lálàájì ọba máa bá wọn jà á jẹ́ pé torí táìtù lọ́sẹ̀lọ́sẹ̀ ájì nìyẹn wà á ti múlẹ̀ hajjá wàlẹ̀ umrata lillah ọlọ́run ní ẹ pé iṣẹ́ ájì yín àwọn iṣẹ́ tó wà níbi ájì ẹ pé wàlẹ̀ umrata àwọn rights, àwọn umrah rights, hajj rights, rituals àwọn iṣẹ́ tó wà níbẹ̀ ọlọ́run ní ẹ̀sìn kó pé péré péré tẹ́ ẹ bá wá fẹ́ ṣe ẹ mọ́ ṣe ń torí ayé ẹ mọ́ ṣe ń torí eyín mọ́kà ẹ mọ́ ṣe ń torí sábàkà ẹ mọ́ ṣe ń torí táìtù ẹ ṣe lè láàá torí ọlọ́run ọba nìkan ibi tá a ti dúró lẹ́yìn òun nìyẹn mẹ́ẹ̀ tí dìde remain seated remain seated so ọlọ́run níta ẹ bá ti ṣe ájì àti umura yín yẹn nítorí èmi ọlọ́run ìyẹn ló máa jẹ́ kẹ́ ẹ padà wálé kàyáwó mi ń wá làdá tí umu fàwásù yóò wá dàbí ijọ́ tí bàbá àtìyá tí wọ́n bí yín èèyàn padà wálé lẹ́ni tó ti forí ẹ̀ṣẹ̀ jù torí náà níjọ́ tọ́lọ́ bá ní náà ṣe hajj ṣe hajj nítorí tọ́lọ́ gbogbo àwọn ṣẹ́ tábàlọ́wà ń bí hajj ká ṣe ká mọ̀ kánjú ká mọ̀ rojú ká ṣe nítorí tọ́lọ́ a máa tẹ̀síwájú lórí àwọn àlàyé mi tọrọ máa yá one ninety six abẹ́lọ́ gbàjọsìn wa ò jásórí ra yàtọ̀ subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka